appreciation mo dúpẹ́ oníbùwọ̀ rẹ oníbùwọ̀ rẹ bàbá gbọ́ ọpẹ́ mi ẹni bá láròjinlẹ̀ ló lè mọ pẹ́ dún oníbùwọ̀ rẹ oníbùwọ̀ rẹ bàbá gbọ́ ọpẹ́ wa bẹ́ẹ̀ ni ẹni tó bá láròjinlẹ̀ ló lè ṣe kí ni ló ẹ ká máa ṣe kí ni ká máa fi gbogbo gbà dé ìgbà ká máa fi dúpẹ́ oore lọ́wọ́ ọlọ́run ọba mi òkè ọba láwùrà bí ọba tó ń gbénu wúndé aṣọlá tó ń gbénu adélébọ̀ ṣògo ẹ ká máa ṣe kí ni ká máa dúpẹ́ nítorí pé ní gbogbo gbàgé ìgbà tí a bá ti ń jí ẹ má sọ pé ó dìgbà tẹ ẹ bá ra ọkọ̀ bọ̀ǹgìnì tẹ ẹ bá kọ́ ilé ńlá àlàáfíà ńkọ́ <laughs> àlàáfíà yẹn gangan òun gangan ní ìfọ̀kànbalẹ̀ tá a bá ti ń lajú tá a ti ń sùn tá a ti ń jí sórí erùpẹ̀ tá a ti gbé apá wa tó ṣe é gbé tá a gbé ẹsẹ̀ wa tó ṣe é gbé tó yẹ pé a fi ń gbé bọ́dì ẹ̀ gẹ̀ẹ́tì tá a dẹ̀ ń lanu wa tó fọhùn ayọ̀ jáde tá a ń la ojú wa méjèèjì tá a fi ń ríran tá a ṣe pé ah, ta ló wọlé àbí ta ló jáde ah, ah. ẹ ká máa dúpẹ́ oore torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà ní ìdúbúlẹ̀ àìsàn tó jẹ́ tó jẹ́ wípé oúnjẹ tẹ́yìn ń jẹ tẹ́yìn sọ pé irú oúnjẹ wo lélẹ̀ àwọn ń gbàdúrà ẹ̀ ni wọ́n ti ń gbàdúrà kọ́kọ́ fi síbi omi kí wọ́n fi kọ́ fi síbi kí wọ́n fi bomi sáwọn lẹ́nu mi ò fi yọ̀ wọ́n mo dẹ̀ gbàládùra pé fún gbogbo ojú tó bá ń wò mí níbikíbi tẹ́ bá ti ń wò mí ẹ mo gbàládùra pé àlàáfíà tó péye pàápàá jùlọ bóyá wà ní ìdùbúlẹ̀ àìsàn àlàáfíà tó péye ọlọ́run fi ṣe kíni abàmì jogún ẹ̀ fún yín gbogbo àwọn náà tẹ́ ajọ́ ń ṣe ètò mo gbàládùra wípé àlàáfíà ara báyìí la máa máa wà wàhálà ìdààmú ò ní ṣe kíni kò ní wọlé tọ̀ wá àìsàn ó kéré ó tóbi kò ní ṣe kíni kò ní wọlé tọ̀ wá láṣẹ Èdùmàrè ẹlẹ́ni mo fi kí n káàbọ̀ sórí Miliki Express Miliki Express káwọn Miliki kọlọ́lá káwọn sún kọ́lá

káàbọ̀ sórí Miliki Express fún títọ́ ọ̀sẹ̀ yìí torí pé kí ni ara ọ̀tọ̀ ló bá dé lórí Orísun àyíkẹ́ you know small but mighty máa ní original number one yes bó ṣe máa rí ni àbọ̀dẹ̀ ṣe wá ṣe kí ni bóyá máa jẹ́ ènìyàn torí pé kí ni àwọn òkì fún yín lẹ́ṣà bó bá ṣe tẹ bá ń gbọ́ gbàǹkọ gbì bó ṣe ń wá là ṣe ń jù sí inú mi dẹ̀ máa ń dùn ayọ̀ mi máa ń kó torí pé bá ṣe ń jù lẹ́ẹ̀ náà ṣe kí ni lẹ ṣe ń grab copy yín bẹ́ẹ̀ ni lórí Orísun àwa gangan ni alára àgbà yìí dá lórí ètò fún títọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀yin tiwa pátápátá nílé hmm ẹ wá wò wípé ah olórí o olórí o olórí o hmm, báwo la ṣe lè máa kàn sí yín lórí iléeṣẹ́ Orísun fún polówó ọjà wa ni o fún àwọn kan tẹ́ ẹ bá fẹ́ ṣe lọ́lọ́kan òjọ̀kan ẹ fẹ́ ṣe polówó ni abẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ wa láàfin wa níbi ìbàyẹ̀wò àwọn pé ah abẹ́ fẹ́ gbé polówó ọjà yín wa ẹ̀yin ò fẹ́ wá o ọjà yín nìkan lè fẹ́ display ẹ kọ̀ọ̀kan sí wa ẹ pin nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín tàbí kẹ́ sí wa lórí Instagram wa Facebook Twitter at Orisun TV ní lórí website wa kọ it's www.orisun.tv ẹ get <laughs> bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ ní ẹjọ́ pé tẹ́ ẹ bá ṣe ń kàn sí wa làwa ṣe máa ṣe kí ni la ṣe máa dà yín lòun lọ́gán tí ó dé báyìí la máa fi ṣe ó ti yé yín lórí ètò lẹ́ni gbogbo ẹ̀yin tí wọ́n pẹ́ẹ́sà ẹ láǹfààní láti jẹ̀gbáládùn àwọn nǹkan tuntun tuntun tuntun tuntun mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ ètò wípé àrà ọ̀tọ̀ ló bá dé àrà ọ̀tọ̀ ló bá dé so ẹ lọ́fà láti lè gbáládùn àwọn nǹkan tuntun throwback thursday náà ṣe kí ni sẹ́wáńgbá sẹpẹ́sẹpẹ́ ló dúró is unchangeable we cannot change it a lè change ẹ ẹ get <laughs> ẹmí ìyàmúfò ní balẹ̀ mi <laughs> so abala throwback sí ó ṣe kí ni ó dúró gbingbingbingbingbin síbẹ̀ torí pé a máa gbé bọ́dì àdèmájó hmm, lifestyle tips ẹ má yẹ kí n tí ì bẹ èmi náà fẹ́ẹ́ fi yẹn ṣe ṣọ́kà fún yín ọ̀rọ̀ gbogbo ẹni tó ti di kemi sexy olórin tó ṣe kí n tó ń pásítà lójú amóhùnmáwòrán ẹ̀ gẹ̀ẹ́t ẹ ti lè pè mí lẹ́bi o bẹ́ẹ̀ ṣe ń pè mí o mò ń jẹ́ mo máa ń ó máa ń wù mí jọkànjọkàn máa kàn dára ni máa kàn dára máa kàn gbónílù wá máa kàn jó ah tí bá ti ń kọ bẹ́ẹ̀ ṣe ń pè mí o mò ń jẹ́ kàn máa lù fún máa máa sọ dín bíbá máa <laughs> máa gbé bọ́dì mi ẹ̀rọ <laughs> ẹ̀ka fi àkókò ṣòfò yes gbogbo ẹ̀yin tí wọ́n pátápátá níbà yẹn ká lọ ṣe kí ni ká lọ gbé bọ́dì ká lọ jó kẹ́ lè mọ̀ wípé orin àti àríyá àti ìdùnnú òun ló kí ni òun ní ètò títọ̀sẹ̀ yìí òun ló dálé lórí ẹ̀ka lọ́gbọ́n happy people láti ọwọ́ Adéwálé Àyùbá featuring featuring Vector Vector Vector ó yà kí a ṣe mọ̀ kókò lábò yẹn máa ṣe kíni ó máa hot ó máa ta gan yes fẹ́yìn tẹ́ ẹ̀ tí wo fọ́nrán yìí rí àbẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ tí gbọ́ ẹ̀ tí gbọ́ bá ṣe jọ kò lábò èmi ti dé torí tí mo ṣe wà ń bí happy people láti ọwọ́ Adéwálé Àyùbá featuring Vector ẹ̀ kalẹ̀ dẹ̀ gbádùn ẹ̀ ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. we are SSPP. Eh, mm. SS kọ́ wíwá S-A-P-P-Y alẹ́ mi ìyàmú fóònù ìbámirè lórí ètò eléyìí <laughs> èmi fúnra mi ni mo máa dá ṣiṣẹ́ mi bẹ́ẹ̀ ni we are happy people lórí Orísun mo dàgbọ́ pé yes báyìí náà ṣe ń wọ̀ wá nílé happy people lẹ́yìn náà ṣe kí ni happy people jọ ni wọ́n àjọ fúnra wa happiness yẹn back to back ni mo ṣe wò ó pé yé ẹ ká lọ jẹ gbádùn happy people láti ọwọ́ Adéwálé Àyùbá featuring Vector mo dẹ̀ lérò wípé ẹ gbádùn ẹ̀mọ̀ ìjú sí yẹn ti grab copy. ọ̀rọ̀ ní báyà bala tí ọpá sún kọ̀ àwọn kan bá mi to ètò torí ẹ má àwọn lọ́yà fans mi irọ́ Hmm. ẹ má bọ́lẹ̀ mẹ́rin mi ò gbàbẹ̀ kọjá báyìí ni mo fẹ́ gbà ṣọ́bọ̀ tọ́sẹ̀ ni <laughs> òun na ni abala tí ọpọ́n sún kọ́ yes mo ṣọ́ka yín mo ṣọ́ọ̀kì yín sọ́kẹ́ yes orin tá a máa kọ́kọ́ lọ gbọ́ orin tá a máa kọ́kọ́ lọ gbọ́ lórí throwback fún títọ̀sẹ̀ yìí òun náà ni limpopo lati ọwọ́ kẹ́sì ẹ gẹ́t bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Limpopo ẹ kọ́ lọ́jọ́ gbádùn Limpopo láti ọwọ́ Kessy ẹ tó ṣì ń tẹ̀síwájú. ẹ ká máa ṣe dáadáa ká máa ṣe rere nítorí pé kí ni rere ló pé ìkà ò pé lórí Orísun àwọn ò ṣe kí ni a yín lẹ́ṣà nítorí pé èyí tó ní kìmí ojúlówó you know ojúlówó ìran la máa ń ṣe kí ni la máa ń gbọ́ wá sójú ìran yín gbogbo ẹni tí wọ́n pàrọ̀ láti ní KMI section lórí tó ń pẹ́sà lójú amóhùnmáwòrán yín náà ni mo ṣe kí ni mo ń ṣe atọ́kùn ètò Miliki Express tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lójú amóhùnmáwòrán yín ní báyìí abala tó pọ̀ sókò náà ni special package tí mo sọ pé mo ní fún yín mo ní pé lifestyle fashion and lifestyle tips fún títọ̀ ọ̀sẹ̀ mo fi sí pending gbà má wọrí àwọn èèyàn ti kọ́ oríṣiríṣi nǹkan ní báyìí ká fojú lóúnjẹ àwọn ayẹyẹ tó máa ṣe kí n tó máa múnú èèyàn jù àwọn ayẹyẹ ìwúrí àwọn ayẹyẹ tẹ́ pé táwọn ọ̀dọ́ bá wò inú wọn máa dùn pàápàá jùlọ àwọn òbí kan wà tó máa sọ pé ah modeling job mi ò láìkí kọ́ mọ́ mi ṣe model mi ò láìka ọmọ mi ṣe kinní kan kinní kan ah tábà wá ṣe ẹ tí ìrìbí táwọn àwọn beauty queens tó ń jà àti àwọn gbàǹkan gbin beauty queens ẹ pé tẹ́ ẹ bá rí wọn inú yín á dùn láti sọ wípé ah ọmọ mi ní láti darapọ̀ nítorí pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àṣà wa dẹ̀kẹ̀rẹ́ kò lè parun lórí Orísun náà kò lè parun ayẹyẹ tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ wò ó náà ní ayẹyẹ òrèǹtẹ́ òrèǹtẹ́ òrèǹtẹ́ rente, ọmọge tó lẹ́wà tó lọ́pọlọ tó dẹ̀ ṣe kí ni tó dẹ̀ níwà bẹ́ẹ̀ ni òun ni ọmọge òrèǹtẹ́ ẹ kàn lọ fojú lóúnjẹ tá a bá padà dé máa má ṣe kí ni màmá yànnàná bíntín báyìí bíntín báyìí bíntín ẹ máa wo àwọn aṣọ táwọn èèyàn wọ̀ lọ́lọ́kanjọ̀kan pápá lọ bí àwọn àwọn ọ̀rẹ́ tẹ́ wa bí wọ́n ṣe ń yọ jáde bí ọjọ́ tí wọ́n ń yọ tògótògó tẹ́wà tẹ́wà tí wọ́n dẹ̀ dúró fún ìpínlẹ̀ ìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ wo ẹ má tiẹ̀ jẹ́ kí n sọ ẹ má yẹ kí n sọ ẹ kájọ lọ ṣe kí ni kájọ lọ fojú wa lóúnjẹ ètò ṣì ń tẹ̀síwájú Miliki Express òun náà ni ètò tẹ́ ẹ̀ ń wò tó lójú àmúhùnmáwòrán yín mm wow mo lérò pé ẹ ti rí bí ayẹyẹ òrèǹtẹ iṣẹ́ àtún ìwọ̀n package ní ayẹyẹ bí wọ́n ṣe ń ṣe ayẹyẹ òrèǹtẹ ni wọ́n ṣe àmì ẹ̀yẹ náà fún àwọn èèyàn tó jẹ́ wípé ah wọ́n deserve as in wọ́n deserve it seriously as in wọ́n deserve it gan gan gidi ni o <laughs> ṣe báyìí náà ṣàtẹ̀tẹ̀ bí ó ṣe lọ ó ni wọ́n pè ní Oda awards as in tí wọ́n fi lè sọ pé ó da kí ni nǹkan tó ń jẹ́ ó nǹkan tó bá ti da nǹkan tó good tó dáa that's to tell you that gbogbo àwọn tí wọ́n fún ni eh, àmì ẹ̀yẹ yìí ṣe kí ni àmì ẹ̀yẹ yẹn tọ́ sí wọn ẹ̀yin náà wọ́n wò wípé ní ti sáà àtàwọn òrèǹtẹ́ ah àwọn kọ́kọ́ ń jáde ní mẹ́wàá lọ́tún látòsí wọ́n kàn ń kí wọ́n kí ìlú wọn wọ́n kí láti bẹ̀rẹ̀ wọ́n kí orí kí oríṣiríṣi ah bọ́dẹ̀ ṣe ń sọ lóde ìwọ̀nù mọ̀ pé ah àṣà àti ṣé o máa gbúdọ̀ parun lóòótọ́ àsìn lóòótọ́ pàápàá jùlọ hmm. bí wọ́n ṣe ń ṣe àwọn ọ̀rẹ́ tẹ́ náà ṣe ń jáde lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n ah, tí wọ́n ń kí àwọn oríkì ẹ̀ ọlọ́run wọ́n ń kí wọ́n kàn ń kí iye tó tiẹ̀ bọ́ta tó kí balógun tó kí ah, tó kí oníkọ̀ yìí ah, ẹ̀ wọ́n rí mi fẹ́ ìyá ọmọ ibi tí mo dúró sí pé àá ìwọ ọmọ ẹ̀ mo gbàgbé bọ́ọ̀sì mi sílé ni ó yẹ kí mo ná lọ́wọ́ àmọ́ i'm forgot passport out ẹ̀gẹ́ ẹ wo aṣọ àti iṣẹ́ wọn gbúdọ̀ parun ìgbà tí mo dé òre ń tẹ́ mo wò wípé ah ayẹyẹ tó yẹ kéèyàn máa ṣe kí ni kéèyàn máa lọ rèé pápá jùlọ àwọn ọmọ atẹ́pọ̀ àwọn náà fẹ́ wọ media house láwọn àbí wọ́n like modeling job wọ́n like ọmọ lọ fún pageant ẹ má tiẹ̀ discourage wọn rárá ẹ̀yin náà sọ fún mi ṣé bá ọmọ yẹn ṣe wọ aṣọ tí wọ́n wọ̀ ìró àti ìbá tí wọ́n wọ̀ bí wọ́n ṣe múra àṣàlẹ̀ Yorùbá pọ́nbélé ṣé kò wù yín lórí of course ó wù yín lórí ẹ kí tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n wá tó yẹ pé wọ́n wà lórí purple carpet it's a purple thingy ẹ get purple ni ẹ fi thingy ìbẹ̀lẹ̀ Purple. <laughs> Purple ní kápẹ́ẹ̀tì wa but wọ́n àyàn ṣe ń wá sórí kápẹ́ẹ̀tì wọn wò pé ah bọ́n ṣe ń ṣe interview wọn náà ni wọ́n tún ṣe kí ni wọ́n yí kan wọ́n yí sọ́ọ̀tún wọ́n yí sọ́ọ̀tún mo dẹ̀ rí style ọlọ́kọ̀jọ̀ kan pé yay fashion sense àwọn èèyàn hot gan àwọn èèyàn múra tán ni as in wọ́n fẹ́ sexy one àwọn màmá yẹn ò tiẹ̀ fẹ́ gbà èmi yá ń fi ọ̀rọ̀ pọ́n lé mo ní àkóṣárú gbọ̀ngàn náà mi ò jẹ́ sábẹ́ mo ní kò sá but actually ìgbà tí mo rí àwọn ọmọra àwọn mummies àwọn màmá màmá ẹ̀ mọ̀ pé ah ah èèpẹ̀ lọ́jọ́ orí wọn makeup wọn dúró gbagbagba báyìí bẹ́ẹ̀ mo ń bi wọ́n pé ẹjọ́ mọ́ mi ìṣẹ́jú mi ò lè fi ṣe makeup torí mi gan tí mo jẹ́ ọ̀dọ́ màá fẹ́ lo five hours lórí makeup mi oníkálukú wọn sọ pé thirty minutes twenty seconds only one second gan wà mí ní ah irọ́ eléyìí irọ́ funfun ni o <laughs> but ká má parọ́ ká má jalè kó mi gbomi lẹ́ni tó bá parọ́ kó mi gbomi lọ ẹ get ìmúra wọn makeup wọn nǹkan òwúrí ló jẹ pàápàá jùlọ àwọn èèyàn kan jáde pẹ̀lú àǹkárá oríṣiríṣi then side attractions náà àwọn tó wá tó yẹ pé wọ́n ṣe stage performance ah ọmọge bàtà bẹ́ẹ̀ ni mò ń sọ lọ́kàn mi pé tí n bá ti délé mo fẹ́ lọ bàtà ni ní ọ̀tá bá lẹ́ni tó ń kọ́yàn ní bàtà àbìlú ẹ pè mí o ẹ pè mí mo fẹ́ kọ́ èmi náà fẹ́ máa ah, ló ń kúrú ló ń ga ló ń kúrú ló ń ga mo pé ah obìnrin obìnrin bìnrin mo wá béèrè béèrè kan lọ́wọ́ ẹni ẹ̀gbà táwa lórí ẹ̀ka mo ní àǹtí ẹjọ́ báwo lẹ ṣe mọ kíní kí ló dé dé pé nínú gbogbo nǹkan tó wà nílé ayé bàtà lẹ ń choose láti play báwo lẹ ṣe mọ àwa ní ọkọ àwọn ló kọ àwọn ah mo fẹ́ lè máa ṣàdúrà tinútinú fọkọ wọn because àwọn kọ̀ọ̀kan wà àwọn báyìí nìkan wà àwọn fi à ń sọ fi à ń sí fi à ń you know oríṣiríṣi iṣẹ́ tó wà lọ́wọ́ yín yẹn lẹ́yìn kí wọ́n tún gbà pẹ̀lú ojú òun ojowú ìṣá ojowú ìṣá àmọ́ ẹni ìkọ́ni sítórì yín ń yẹ̀kú ọ̀nbẹ ni ìní sọ̀rọ̀ pa yín àfi ká ẹ mọ jowú ẹ rí i pé bọ̀dá yẹn ó impact life àǹtí yẹn ọmọge bàtà ọwọ́ adúró sórí stage wọ́n kàn dára ní tẹ́ bá ń gbá lára àgbà yìí wọ́n kàn dá wọ́n kàn kú wọ́n ga orí everybody dẹ̀ ń wú àwọn èèyàn jakọjakọ lọ́wọ́ sí ìfẹ́ǹtì òrèǹtẹ̀ yìí ah, ẹ wò ó Eh, olórí aláàfin Ọ̀yọ́ ah, ẹwọ àwọn náà wà ń bẹ o ah, kábíyèsí bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni olórí aláàfin ọ̀yọ́ olórí fọláṣadé adéyẹmí àwọn náà wà bẹ̀ wọ́n beautiful wọ́n rẹwà ìyá àbẹ́ta tẹ́ bá rí wọn báyìí àbúgbà pé nǹkan kan ò tiẹ̀ bọ́ta lára yẹn ni very beautiful beautiful a person ẹ̀sálẹ̀ bó ṣe yẹ kó jẹ́ náà ni pápá jùlọ ìyàwó gómìnà wa náà àwọn náà wà tìpínlẹ̀ Èkó àwọn náà wà ń bẹ́ẹ̀ àwọn èèyàn jankan jankan jankan lọ́lọ́kan òjọ̀kan ìwọ̀ ẹ̀yìn náà ṣàtìfojú yín rẹ̀ sí pé ayẹyẹ tó ṣe kí ni tó ní kìmí ni òrèǹté ta ló yẹ kó jẹ́ òrèǹté ọmọge tó ṣe kí ni tó lẹ́wà tó níwà tó dẹ̀ lọ́pọlọ wọn kàn fi fáńgẹ̀ ṣe o fáńgẹ̀ nìkan ò lè ṣe kíni kò lè jẹ́ òrèǹté gbogbo ẹni tí wọ́n pàwọ́tà yes ẹ má yẹ ká ṣe kíni kí n má fi gbogbo ọjọ́ gbogbo àkókò kí n fi ro ẹjọ́ kò yé mo fẹ́ máa lọlé àmàlà ni mo jẹ lọ́sẹ̀ tó kọjá ọ̀sán ìyàwó ẹ̀ wà mo jẹun àárọ̀ ò bọ̀tàwẹ́ wà mo fẹ́ gbàwẹ̀ ni tó bá dalẹ́ máa bírèkì ẹ̀gẹ́ ẹ má fún mi ní nǹkan kan ẹ má má gbọ̀n wá ẹ má wọrí okay okay. <laughs> ó wá jọ yes lórí Orísun náà la ṣì wà lórí Orísun original number one lórí Orísun àwa gangan ni aláràgbà yìí dá àwa gangan ni à ń ṣe kí ni àwa gangan là ń jẹ́ kí àwọn ọ̀ràn yín kọ́ mọ quality kọ́ mọ kó mọ pé torí nǹkan ìdùnnú òun la máa mú wá sójú ràn yín yes fún gbogbo ẹni tí wọn ò pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa fún gbogbo ẹni tí wọn ò pé yes ẹ fẹ́ gbòpò lọ ọjà yín wá ẹ tẹ́ àṣàṣà kẹ́ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yìí yẹn tẹ́ ẹ bá ti pè wá lọ́gọ́ báyìí náà la máa ṣe kí ni la máa jẹ yín ní o abẹ́yẹn ń wo wípé à ẹ̀yin náà ní àwọn throwbacks orin kan tẹ́ fẹ́ fún wa ẹ fẹ́ jẹ́ kí n bá yín play orin kan ni àbẹ́ lórin kan tẹ́ ń ṣe ẹni iṣẹ́ ọwọ́ kan tẹ́ ń ṣe àbẹ́yẹn fẹ́ display business yín lórí Orísun ẹ ṣáà pé nọ́mbà tó lójú amóhùnmáwòrán yín lórí social media wa pátápátá um, Instagram Facebook Twitter at Orisun TV ni lórí website wa it's www.orisun.tv tẹ́ bá wọn pẹ́ wọ́n fẹ́ kàn sí mi náà ni yes lórí Instagram instagram at Olori olúwakẹ́mi lórí instagram fún gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ bí mi ẹ kàn sí mi lórí instagram mi at Olori olúwakẹ́mi ní lórí instagram Lori facebook ó ti kún àmọ́ kẹfìfẹ́ tẹ̀lé mi gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ bí mi ẹ bí mi náà lórí messenger olórí olúwakẹ́mi ìyàndá ni lórí facebook fún yamufu tẹ́ ẹ̀ ń wá ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá yamufu at official yamufu ni mo ẹ̀ ẹ bá ti wá ìjọ̀gbọ̀n lẹ fẹ́ lọ wá o mo sọ fún yín kẹ́ tó yabẹ̀ o it's bá ṣe fi lọ ṣe ìlọ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ tí mo fẹ́ lọ gba àwẹ̀ mi ẹ lè fi nǹkan àwẹ̀ ránṣẹ́ màá gbà màá gbà àmọ́ kì í ṣe bí àgbọn àtomi bọ̀ màá gbà <laughs> bá ṣe wá ń lọ ẹ ká lọ ṣe kí ká lọ gbé bọ́dì wa torí pé orin àti ayọ̀ àti ìdùnnú la fi bẹ̀rẹ̀ ètò of course ayọ̀ yẹn náà ni màá fi ṣe kí ni màá fi ṣe ó dàbọ̀ sí ẹ ká wá lọ gbọ́ orin. nígbà gbogbo èyí tí wọ́n kọ́ ẹ́tà <laughs> action ọpọlọ ara mi gan action ọpọlọ ara mi fún ẹ ká lọ gbọ́ oil and gas láti ọwọ́ ọ̀làmídé and i'm going jẹ́jẹ́ jẹ́jẹ́ mo lọ gbàwẹ̀ mi ẹ má bẹ̀ mí o màá break tó bá dago you know, tó bá dalẹ̀ ká tún fẹ́ ìdùnnú àtayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o. igbe igbe igbe igbe igbe igbe igbe.